bẹ̀rẹ̀ sí lọ fún àwọn audition láti bẹ̀rẹ̀ lọ mo bẹ̀rẹ̀ sí máa at àwọn owó díẹ̀ díẹ̀ láti bẹ̀rẹ̀ abẹ́rẹ́ iṣẹ́ iṣẹ́ tí mo ń ṣe lọ́jọ́ bíi actor òun ni ó ti lọ bí ọjọ́ kẹta báyìí a sì ń ṣiṣẹ́ dáradára a ń ṣe gbogbo méjì yàyà mẹ́fà ti wà pẹ̀lú ọjọ́ pípẹ́ díẹ̀ lọ́wọ́ àṣìṣe mm. fún àwọn ìgbà kan náà ètò eh, tó ṣẹlẹ̀ kò sí ẹnikẹ́ni tí òun retí rẹ̀ ṣùgbọ́n jẹ́jẹ́ à ń padà bọ̀ sí ipò eh, mo jẹun tó ń ṣe pẹ̀lú ọkàn àkọ́bẹ̀rẹ̀ ayé ti fẹ́ parẹ́ àgbà ohun tí kò dáa orí ṣẹlẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ètò mi mọ̀ ni wọ́n ràn mí lọ́wọ́ láti káràmásìkì ẹbí láti tọ́jú ara ẹni láti wáyè fún ìsinmi eh, àkókò covid-19 yìí ó jẹ́ kí n mú ètò ìlera mi lọ́kùnkúndùn nípa bí mo ṣe ń ṣe àyẹ̀wò ara mi lóòrèkóòrè mo fàyè sílẹ̀ fún mi láti ṣètọ́jú ara mi ohunkóhun ló lè ṣẹlẹ̀ ní ìgbàkúgbà tí kò sí ẹnikẹ́ni tí kò lè mọ̀ mo kọ́ rí pé ohun tó ṣẹlẹ̀ kọ́ mú wa ronú ní ọ̀nà mìíràn èyí tí mo ti kọ́ nípa ti ìbáṣepọ̀ ọ̀fẹ́ òun ni pé jẹ́ kó wà nínú ìbáṣepọ̀ rẹ kò sígbà tí pandemic yóò lè ṣẹlẹ̀ kò lè bára rẹ ní ọ̀nà tí kò dáa eléyìí kan ṣóhun tó ọ̀nà títí ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ máa sọ pé o ò ṣe mú pẹ̀lú àfẹ́sọ́nà rẹ bóyá ọkùnrin àbí obìnrin kò sí ìgbà tí pandemic ò lè ṣẹlẹ̀ ìwọ nìkan lakọ́rẹ́ pé ìwọ nìkan dá wà báyìí pé tí nǹkan bá dára kò dáná ohun tó ṣẹlẹ̀ tí kò dára tó ọdún yìí wọn ti pandemic tó ṣẹlẹ̀ mo sọ pé òun nìkan ni ohun tó lè ṣẹlẹ̀ sí mi jẹ́ pé kọ́nyẹ́kọ́nyẹ́ tó jẹ́ ohun tó dára náà ṣùgbọ́n ó fún mi láàyè láti ṣe ohun náà orúkọ mi nazo ekezim mo jẹ́ òṣèré ìtàn 2020 orí mi mo tán yẹn.